Welcome. This message you are about to be blessed with is delivered by Pastor Dr. Theophilus Bamiru of Faith in Christ Mission. For prayer and counseling, call 080 330 72923. Uh, my portion of what is I will read just that is today is a gift from God. Somebody can accept it èèyàn lè gbà á. or you can query what you be said. o lè sọ o lè kọyìn sí. there is a special gift in form of solution. ṣùgbọ́n ẹ̀bùn pàtàkì ni bí ọ̀nà àbáyọ. to your answer which you have been saying who will deliver me. ó wà fún mi ta ló máa gbà mí. and God will do wonders in your life. ìmọ̀ ọlọ́run ṣe àánú ayé rẹ. God will make our way where there seems to be no way. He walks away ways we cannot see. He will make a way for me. He will be my guide. Hold me closely to his side. With love and strength for his new day. He will make a way. He will make a way. Read Second Kings chapter 7 verse 1. Second Kings 7 verse 1. Ọba kejì orí keje ẹsẹ̀ kìíní àwọn ọba kejì orí keje ẹsẹ̀ kínní. Then Elisha said, Hear ye the word of the Lord. Thus saith the Lord, Tomorrow about this time shall a measure of fine flour be sold for a shekel, and two measures of barley for a shekel Thank in the you. gate of Samaria. Thank you. Nígbà náà ni Èlíṣà wí pé, Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, báyìí lolúwa wí, ní ìwòyí ọ̀la a ó ta òṣùwọ̀n ìyẹ̀fun kúkúná kan ní ṣẹ́kẹ́lì kan ní ẹnu ọ̀nà ní ẹnu bodè Samaria. What was happening there is this Samaria. Ó tó ṣẹlẹ̀ ní Samaria. The enemy came. Ọ̀tá wá. The Syrians they came against Samaria. Wọ́n wá bá Samaria jà. Samaria did not do anything bad. Samaria ò ṣe tí ò dáa o. Did they offend them? Kò ṣẹ̀ wọ́n. But the enemies came to attack them. Ọ̀tá kọ̀ wá láti kọlù wọn that somebody has problem doesn't mean you have you have offended them the enemies are just wicked. béèyàn ní òkè ṣòro yẹn sọ́kò tí nǹkan tí ò da ọ̀tá kọ̀ burú ni. that is why they are called wicked wicked powers. bó tán ṣe pé wọn lẹ́ni tí ò da. so they came against Samaria. wọ́n wá bá Samaria. they blocked their gate wọ́n di ẹnu ọ̀nà wọn. nobody can go in. kò sẹ́ tó lè wọlé. nobody can come in. kò sẹ́ tó lè jáde. so the little food they have. oúnjẹ kékeré tán wá ní. inside there they were eating. nínú ìlú yẹn wọ́n ti ń jẹ. nothing else can come in. kò sí nǹkan mi tó lè wọlé wa mọ́. everything becomes so scarce. gbogbo ẹ̀ wá wọ́n. food stuff becomes so dear. oúnjẹ wá wọ́n gidi gan. in fact ordinary man cannot buy it again. ènìyàn lásán ò lè rà á mọ́. it became so poor so bad. ó burú débi pé. that they started to backslide. wọ́n á bẹ̀ sí fà sẹ́yìn. they don't believe in God again. wọn gbàgbọ́ nínú Ọlọ́run mọ́ and they want to do whatever they can do to survive. wọ́n dẹ̀ fẹ́ ṣe ohunkóhun tó lè ṣe láti ní iye. to the point that some women were eating their children. débi àwọn kan tẹ̀sí pa ọmọ wọn jẹ. the situation was hopeless. kí ni onírètí nu mọ́. as if it's uh, irreversible. bẹ́ẹ̀ bí kò ṣe dá padà mọ́. there is nothing anybody can do about it. kò sí nǹkan tẹ́nikẹ́ni lè ṣe sí mọ́. wisdom of men. ọgbọ́n ènìyàn. cannot solve it. kò lè yanjú òkè ìṣòro yẹn. mathematics of men cannot solve it. ìṣòro ènìyàn lè yanjú òkè ìṣòro yẹn. it was then God decided. ìgbà yẹn lọ́lọ́run pinnu. to visit them. láti bẹ̀ wọ́n wò he sent prophet Elisha. ó wá rán wòlíì Elisha sí wọn. the king wanted to kill Elisha. ọba ẹ fẹ́ pa Elisha. but God will not allow. ṣùgbọ́n Ọlọ́run fà ìsílẹ̀ fún. so at that time when the situation was hopeless. láti kí ni ò ní retí inú mọ́. God sent Elisha. Ọlọ́run Elisha lọ síbẹ̀. and Elisha got there. Elisha débẹ̀. and look at the king face straight in the face. owó ọba ẹ lójú sójú. by this time tomorrow. dédé wòye ọ̀la. flour a measure of flour will be sold for one shekel. wọ́n á máa ta ìyẹ̀fun kan ní ṣẹ́kẹ́lì kan and two measures of barley be sold for one shekel two measures of barley ọkà bàbà ọkà bàbà. What God is telling somebody here. Ohun tó lọ sọ fún ọkàn bẹ́ẹ̀ ni pé. Is about this time tomorrow. Níwòye ọ̀la. Things will have changed. Nǹkan ti yí padà. You will have joy. O máa ní ayọ̀. You will have victory o máa ní ìṣẹ́gun. he says he's going to do a new thing. ó lóun á ṣe ohun tuntun. forget about what has been happening in the past. gbàgbọ́ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. maybe the situation is here like this. bóyá kí ni ẹ wá mi báyìí báyìí. God said. Ọlọ́run sọ pé. within the next twenty four hours. láàrin wákàtí mẹ́rìnlélógún. he's moving into this place. o máa lọ síbí báyìí. to forget about the past. gbàgbé wọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. the Lord said he's going to do a new thing. Olúwa ló máa ṣe ohun tuntun. he's talking to you. ó ń bá ẹ sọ̀rọ̀. you don't have to doubt it. kò yẹ kó ṣiyèméjì. see when we talk of spirit of God. tá ẹ̀mí Ọlọ́run every one of us should carry the power of God. gbogbo alágbé agbára ọlọ́run dání. for example. fún àpẹẹrẹ. that somebody can speak in tongues. bẹ́ẹ̀ lè fèdè fọ̀. they are just started. They you have not even left ankle. ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kò tiẹ̀ tí kúrò níbi erunkun rẹ̀. then when you graduate to the point that. ṣùgbọ́n tó bá dàgbà níbi pé. you pray for the sick. o gbàdúrà fún aláìsàn. and the sick is healed. aláìsàn rí ìwòsàn. then you have got to the waist. o ti débi ìbàdí nìyẹn and you cannot stop there. o dẹ̀ lè dúró síbẹ̀. because a man like you is Peter. èèyàn bíi tiẹ̀ ní pétérù. he was walking like this. ó ń rìn báyìí. his shadow. òjìji rẹ̀. you know touch sick people. ó sì kọ àwọn aláìsàn lára. and they got up. wọ́n dẹ̀ dìde dúró. not only that. ó ṣe yẹn nìkan. A man like us is Moses. Èèyàn kan bíi ti ẹni Moses. When he came down from the mountain. Kàtó sọ̀rọ̀ látòrí òkè. Nobody can look at his face. Kò sẹ́ni tó lè wojú ẹ̀. His face was shining. Ojú ẹ̀ ń dán ni. And Jesus has said, whatever he has done, we do more. Jésù ṣe ti ohun tó ń bá ṣe, àwa lè ṣe a máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Jesus entered a city. Jésù wọnú ìlú. And there was a, a, a demon possessed man. Èèyàn kan wà tẹ́lẹ̀ ẹ̀mí búburú ló ń lò ó. Jesus did not even talk. Jésù tiẹ̀ sọ̀rọ̀. The demon themselves saw Jesus. Àwọn ẹ̀mí búburú lórí Jésù náà jáde wá. They have you come to destroy us. Wọ́n ní sọ wá láti pa wá run ni. So ladies and gentlemen. Sọ́yìn arákùnrin àti arábìnrin. All this God has planned for you. Gbogbo ilé Ọlọ́run ní ètò fún ẹni so that wherever you go you carry solution. bébí kíbi tó bá dé o máa di ọ̀nà àbáyọ. you carry the power of God. yẹn bí o gbé agbára Ọlọ́run dání. so when Elisha come. àti Elisha dé. I said by this time tomorrow. ó ní níwò yí ọ̀la. everything will become easy. gbogbo ẹ̀ máa ti rọrùn. the second command to the king. igbákejì sọba. said it's not possible. ó ní kò lè rí bẹ́ẹ̀. even if God open window. bí tọ́lọ́ba tẹ̀ sí fèrèsé ojú ọ̀run. and come down himself. tó rọ̀ tó jẹ́ sọ̀kalẹ̀. the problem cannot be solved. yóò kèsè lè yanjú bẹ́ẹ̀. God expects it is out of when somebody doesn't have faith that you cannot put time to fulfilment of prophecy. Gbà tí o bá ní ìgbàgbọ́ ní o lè fi àkókò sí ìmúṣẹ àsọtẹ́lẹ̀. A man like us is Moses. Èèyàn bíi tiwa ni Mose. You look at the people. Ó wo àwọn ènìyàn. When they were afraid. Gbàtẹ́rù ń bá wọn. There was Red Sea in the front. Òkun padé wájú. Soldiers of the enemy. Ogun Faraw ọ̀tá lẹ́yìn. He told them say fear not. Ó ní ẹ má ṣe bẹ̀rù he say all these egyptians you have seen today. bẹ́ẹ̀ àwọn ará egypt tẹ̀lé lé ní. you see them no more. ẹ̀ ní rí wọn mọ́. because by by tomorrow. pé ní níwòye ọ̀la. the world be dead. gbogbo ọmọ àti kú. and it was so. bó dẹ̀ ṣe rí nìyẹn. we need to develop faith. o ní láti jí ìgbàgbọ́ rẹ. when word is coming out like this. nígbà tí ọ̀rọ̀ bá ń jáde báyìí. it's a special day. ọjọ́ pàtàkì ló jẹ́. for you is a gift from God. ẹ̀bùn ló wá látọ̀dọ̀ Ọlọ́run fún ẹ. just imagine let's say one of my son. jẹ́ ká wọ́n kọ́ náà ọmọ mi ọkùnrin. serving birthday. ó ń ṣe ọjọ́ ọ̀bì. I decided to give him my phone. wọ́n pinnu láti fún ní aago mi. if I say take. tí bá ní ẹ̀rọ pè mí rè gbà. his portion is to receive it. I'm, I'm, I'm managing it. èlò kò máa kò máa. but if it doesn't receive it. ọmọ tí o bá gbà. doesn't make any sense. kò ní ìtumọ̀. it's not useful to him. kò wúlò fún. so God is giving you today. ọlọ́run fún ẹ lọ́jọ́ òní. that from today. pé láti èní lọ. you want to start something new in your life. òun abẹ́rẹ́ tuntun ayé rẹ. you want to change your life. o máa yí láyé rẹ padà. you want to turn the story to glory he he wants to remove that reproach. ó fẹ́ mú ẹ̀gbin yẹn kúrò. and he is going to do wonders in your ó dẹ̀ ṣe ìyanu ayé rẹ. akúnkún ṣeé mo mọ̀ ó dá mi lójú. akúnkún ṣeé mo mọ̀ akúnkún ṣeé mo mọ̀ torí mo gbàgbọ́ á God decided to visit the Samaritan people ọlọ́run láti wọn samaria wò. when their situation look hopeless. nígbà tí o sì lè mọ fún wọn. as if it is irreversible. bẹ́ẹ̀ bí kò ṣe dá padà mọ́. the wisdom of men are failed. ọgbọ́n ènìyàn ti kùnà. but he came to them. ṣùgbọ́n wá sọ́dọ̀ wọn. said by this time tomorrow. oníwòye ọ̀la. tell yourself. sọ fúnra rẹ. by this time tomorrow. níwòye ọ̀la. I will be celebrating. wọ́n máa ṣe àjọyọ̀. I will have new song. máa ní orin tuntun. in the mighty name of Jesus. ní orúkọ ńlá Jésù. one more time lẹ́ẹ̀kan sí. by this time tomorrow. níwòyí ọ̀la. I will be celebrating. máa ma ṣe àjọyọ̀. I will have new song. máa ní orin tuntun. in the mighty name of Jesus. ní orúkọ ńlá Jésù. when we pray today every word of prophecy that will come out. tó bá gbàdúrà lè gbọ́ ọ̀rọ̀ sẹ́tẹ̀sì tó máa jáde wá. I want you to claim it. mo fẹ́ kó gbà á mọ́ra. some of you will remember. nínú ìmọ̀ àrántí. I stood there. mo dúró síbí báyìí and I to the church. mo dẹ̀ ṣe ìfilọ̀ fún àwọn ọmọ ọjọ́. I said by tomorrow. mo ní ní ọ̀la. they will start to do the roofing of this church. abẹ́sí ṣe òrùlé ilé ìjọsìn. I didn't announce that there should be no uh, contribution. mi ò sọ pé kàn dá owó. I didn't say. mi ò sọ bẹ́ẹ̀. I just said by tomorrow. mo ní ní ọ̀la. the roofing of this church. òrùlé ilé ìjọsìn. will start. ó máa bẹ̀rẹ̀. the money is not in my hand. owó yẹn ò sí lọ́wọ́ mi. I not talked to any contractor. mi ò tí ì ẹni tó gba ṣe kọ́kọ́ sọ̀rọ̀. but I believe that. ṣùgbọ́n mo gbàgbọ́ pé. see it's good to pray. ó dáa láti gbàdúrà. but it's better to prophesy. ṣùgbọ́n ó dáa láti ó dáa jùlọ láti sọ I said by the spirit of God. I I said by tomorrow. mo ní níwò yí ọ̀la. this roof will start. iṣẹ́ òrùlé yà á bẹ̀rẹ̀. and I haven't got penny for it. mi ò dẹ̀ ní kọ́bọ̀ lápò. and I didn't tell the church to contribute. mi ò dẹ̀ ní kí ìjọ dáwó. but it's following day. ṣùgbọ́n ọjọ́ kejì most of all know the story. ọ̀pọ̀lọpọ̀ mọ ìtàn yẹn. an Igbo boy was passing. ọmọ Igbo ọmọkùnrin Igbo kan kọjá. and he saw that this place need moving. ó dẹ̀ pé wọ́n nílò láti òrùlé bíbá yìí. he came in. ó wọlé wá. I said. ó ní. his work is roofing work. iṣẹ́ òun iṣẹ́ òrùlé yìí ni. that he wants to beg us. ó fẹ́ bẹ̀ wá so that we allow him. kalifa gbàwọn láàyè. to do the roofing to half. òun á òrùlé yẹn dé àbọ̀. when he get to half. bá ṣe dé àbọ̀. then whatever we want to give him. tá bá fẹ́ fóun. we start to give him small fóun díẹ̀ díẹ̀. thousand. ìjọ ẹgbẹ̀rún márùn three thousand. ìjọ ẹgbẹ̀rún mẹ́ta. whatever. ohunkóhun. that is begging we should allow him to do. òun fẹ́ bí ká jẹ́ kóun ṣe. that he is not asking for any penny. ohun ò fowó kankan o. some of us were standing here it was like a dream orí bí àlá ni. he told him to start. a ní kó bẹ̀rẹ̀. he started that very day. ọjọ́ yẹn kankan ló bẹ̀rẹ̀. and he didn't ask for penny until he get to the house. ó dẹ̀ béèrè fún owó kan pàtó ṣe dáàbọ̀. and when he got to the house. pàtó ṣe dáàbọ̀. he said we can be paying now. ó lè lè máa sanwó nísìnyí. but as convenient as we we find it. bó bá ṣe rọ̀ wá lọ́rùn sí. and I told him. mo dẹ̀ sọ fún. because of you you have done this. lórí o ṣe eléyìí. the day you finish the roofing. ìjọba parí iṣẹ́ òrùlé yìí. God will bless you. Ọlọ́run á ẹ. With a contract job. Pẹ̀lú iṣẹ́ o. You get the money that day. Wàá rú ẹ̀gbà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́jọ́ yẹn. You buy car that day. Wàá tura mọ́tò lọ́jọ́ yẹn. You bring the car to the church. Wàá gbé mọ́tò wá sílé ìjọsìn. And the boy finish this work around four pm. Ó wá parí iṣẹ́ rẹ̀ lé bí aago mẹ́rin ìrọ̀lẹ́. And he said pastor ó wá ní àlùfáà i finish the work now mo ti parí iṣẹ́ yẹn báyìí o it's around four bí aago mẹ́rin ìrọ̀lẹ́ what of the vision you said aso ìṣípá jẹ sọ́ńkọ́ i said the, the, the day has not gone yet mo ní ọjọ́ ò tí ì lọ he left and when he got to ojú ẹlẹ́gbà ó lọ bó ṣe dojú ẹlẹ́gbà he got a job orí iṣẹ́ gbà from some white men lọ́tọ̀ àwọn àwọn òyìnbó kan and they said wọ́n bá sọ pé how would you like to be paid báwo ló ṣe fẹ́ kàn sanwó fún òun he saw that they are selling cars. ó ní pé wọ́n ń ta mọ́tò. he said can you give me one car. ó ṣẹlẹ̀ fún mi kan náà mọ́tò yìí. then the balance will be paid in cash. bí wọ́n máa sọ ìtókù díẹ̀ díẹ̀. he said take it. wọ́n ní ẹ mú. he took the motor. ó gba mọ́tò yẹn. that very day. ọjọ́ yẹn. and he brought the motor down here. ó wá mọ́tò yẹn padà wá síbí. I prophesy to your life. Mo sọ àsọtẹ́lẹ̀ sínú ayé rẹ. By this time tomorrow. Bí níwòye ọ̀la. By this time tomorrow. Níwòye ọ̀la. By this time tomorrow. Níwòye ọ̀la. Anything that has been hindering your movement, the Lord will remove it. Amen by this time tomorrow. Amen. In the mighty name of Jesus. Amen. Pleasant surprise. Amen. Shall be your portion. Amen. With the glory of God. Amen. God will do wonders. Amen. By this time tomorrow. Amen. What has looked as hopeless before will become celebration. Amen. By this time tomorrow. Amen. What has looked as if it's irreversible, God will deal with it. Amen. God will make you to smile. Amen. In the mighty name of Jesus. Amen. The Lord is good. Amen. Let me sit Ẹ kí a Because he lives. I can face tomorrow because he lives. All fear is gone because I know he owns my future. My life is worth living just because he lives. When Moses told them that the Israelites you have seen today, you see them no more. He prayed to God. And God told him to stretch his rod. For Red Sea to part. So that the children of God will pass. Look at what happened. When he stretched his rod. There was wind. Blowing the water very high to the right. Very high to the left. ó tún ga sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àtòsí. and they have to be going. they wọ́n láti gbà àárín omi yẹn walk through it. wọ́n láti gbà àárín yẹn inside the red sea. nínú òkun pupa. the Israelites were looking up. àwọn ẹsẹ̀ ní rìn. they saw water. wọ́n wọ ẹ̀gbẹ́ wọ́n rí òkun omi tó ga sókè. at any moment from that moment. bí láti gbà yìí. they can fall. wọ́n lè ṣubú. if the water fall on them. omi ẹ lè padà kó bọ̀ wọ́n mọ́lẹ̀ but they believe God is with them. ṣùgbọ́n ó gbà pọ́ lọ́wọ́ pẹ̀lú àwọn. and decide to take step of faith. wọ́n dẹ̀ bẹ̀ sí bí ẹsẹ̀. step ẹsẹ̀ kan by step. sí kejì. step ẹsẹ̀ kan by step. sí kejì. and the water is there. omi ẹ̀dẹ̀ ga síbẹ̀. like uh, three story building. bí oh. bí ilé olókè mẹ́ta. if it splashes down they are dead. wọ́n dẹ̀ wà ní àárín omi yẹn. but they continue to take step by step. wọ́n bẹ̀ sí bí ẹsẹ̀ kankan. step by step. ẹsẹ̀ kankan náà ń gbé. the water clean for. omi yẹn padà sórí wọn. why? why? kí ló fà á. because God is with them. torí ọlọ́run pẹ̀lú wọn. somebody you are here. èèyàn kan wà bí. I prophesy to your life. Amen. you from today. Amen. the presence of God will protect you. Amen. protect your marriage. Amen. protect your education. Amen. protect your children. Amen. it shall be well with you. Amen. as you be taking step of faith. bó bá ṣe ń bí ẹsẹ̀ gbàgbọ́. glory of God will shine. ògbọ́n ọlọ́run á bú yọ amen. amen. The Lord has done it before. Amen. He will do it again. Amen. In the mighty name of Jesus. Amen. When Jesus was told by Mary that it is too late now, Lazarus was dead for four days and he is uh, rotting. àtúmọ̀lá sọ pé ó ti pẹ́ jù pé Lásárù ti kú ó Jesus said that man will get up that day. Yes, ní ọkùnrin ẹ̀ máa tún dìde. and he got up. ó dẹ̀ dìde. In the mighty name of Jesus. Amen. Your star will rise. Amen. Your destiny will rise. Amen. In the mighty name of Jesus. Amen. I want us to read one place. Mo fẹ́ ka ka ibi kan. Ezra eight. Ezra. Ezra. Chapter 8. The Israelites. Àwọn Israeli. They have asked permission from the king. What about gba àṣẹ In a foreign country ní ilé àjòjì. please let us go back to jerusalem. jọjẹ ká jerusalem. to go and build our temple. láti lọ kọ́ tẹ́ḿpìlì wa. and the king has agreed. ọba dẹ̀ ti gbà. I gave them a lot of money. ó wá fún ọ ní ọ̀pọ̀lọpọ̀ owó. a lot of gold ọ̀pọ̀lọpọ̀ wúrà. a lot of silver. ọ̀pọ̀lọpọ̀ silver. that they should go with their wife and children. bí pẹ̀lú àwọn àtìyàwó wọn. then the king suggested. ọba wa tún mú ìmọ̀ràn wá. and some people suggested also. àwọn náà tún wá mú ìmọ̀ràn wá. that let's ask from the king soldiers that will guide your children. ẹ̀fún aláwọn ọmọ ogun tó máa dáàbò bò wá. so that the thieves will not attack us. kí o lè má bàa kọlù wá lọ́nà. because we are going with a lot of money. torí àlọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ owó àti ọ̀pọ̀lọpọ̀ wúrà. we read it Ezra said. Ezra sọ pé. it will be a shame. ìtìjú ló máa jẹ́. for us to have for so soldiers. láti máa béèrè fún ọmọ ogun. of course to guide us. láti dáàbò bò wá. are we not the one that have been saying our God àwọn kan la máa sọ bọ́lọ́run wa tó ni. that God can protect. lè dáàbò bò wa. that God can give us our joy. lè fún aláyọ̀ wa. if we believe that. gbà yẹn bọ́. let's pray and fast. ẹ jẹ́ ká gbàgbé ká gbàdúrà. and allow God to be God. ẹ jẹ́ kí Ọlọ́run jẹ́ Ọlọ́run. and the bible said. bíbélì sọ pé. they prayed they fasted. wọ́n gbàgbé wọ́n gbàdúrà. God heard them. Ọlọ́run dẹ̀ gbọ́ wọn. and God told them how to do Ọlọ́run dẹ̀ sọ bó ṣe máa ṣe. They pray for God to show them the way. Wọ́n gbàdúrà kọ́ lọ́ọ́ fi ọ̀nà wọn. And God shows them. wọn. Because you are praying tóró gbàdúrà o dẹ̀ wà nù pàdé yìí by this time tomorrow. ní wòye ọ̀la mo sọ fún ẹ. the way you should take. bó ṣe máa gbà á. I will give you full joy. tó máa fún ẹ ní ayọ̀ kíkún. God will show you. Ọlọ́run á fi wọ̀n ẹ́. God will show you. Ọlọ́run á fi wọ̀n ẹ́. He show you direction. á fi ọ̀nà àbáyọ wọ̀n ẹ́. if you are in the wrong place. God will take you the right place. Ọlọ́run á mú ẹ lọ síbi tó tọ́. in the mighty name of God. lórúkọ la Jésù. read that place Ezra eight. Ezra orí kẹjọ. twenty one to twenty three. twenty one to twenty three. Then I proclaim a fast there at the river of Ahava. They decided to fast and pray. Wọ́n bí láti gbàgbé kán gbàdúrà. Just like the fasting we are doing. Bí àwẹ̀ tá a ṣe lọ́wọ́ yìí. That we might afflict ourselves before our God to seek of Him a right way for us. So that God will tell us the right way. Kọ́lọ́ lè fọ̀nà tó tọ́ wọn wá. For the problem to be solved. Fún òkè ṣó láti yọjú. For us to be saved. Fún wa láti ní ìgbàlà. For the joy to be full. Fún ayọ̀ wa láti kú. They decide to pray and fast. Wọ́n bí láti gbàgbé kán gbàdúrà. Yes and for our little ones. even for the children. àtàwọn mékèèké. the prayer you are praying this time around. àdúrà tó ń gbà lọ́tẹ̀ yìí. we pray for you. a fún ẹ lójú rere. pray for your children. a fún àwọn ọmọ lójú rere. your children children. àwọn ọmọ ọmọ ẹ. even the one you have not born. èyí tó tẹ̀ tí ì we pray for him. a fún ọ lójú rere. and for all our substance. and for your property your, your property will be safe. ohun ìní rẹ̀ kò á ní ààbò. yes. for I was ashamed to require of a king a band of soldiers. It is a shame to tell the king give us soldiers to die. Ìtìjú lẹ́la sọ fún wa bẹ́ẹ̀ fún alọ́mọ ogun tó máa dáàbò bò wa. Have we not been saying God can do it? Ṣé àti máa sọ pé Ọlọ́run wa lè ṣe ni? Yes. And us men to help us against the enemy in the way because we had spoken unto the king saying the hand of our God is upon all of them. We have told the king that the hand of God can save asọfọba pé ọwọ́ ọlọ́run lè dáàbò bò then why should we not tell the people. aṣètùmọ̀ asọfọba. give us soldiers. ṣe fún more ogun. to guide us. láti dáàbò bò wá. yes. for good that seek him but his power and his wrath is against all them that forsake him. Yes. so we fasted we fasted. so they fasted. and besought our God. and pray to God. for yes. this and he was entreated of us. and God answered them. nítorí náà ni mo kéde àwẹ̀ fún àwẹ̀ kan níbẹ̀ lẹ́bàá odò áfà kí àwa kí ó lè pọ́n ara wa lójú níwájú ọlọ́run wa láti ṣàfẹ́rí ọ̀nà títọ́ fún wa lé ọwọ́ rẹ̀ àti fún àwọn ọmọ wẹ́wẹ́ wa àti fún gbogbo ìní wa nítorí pé. nítorí ẹ̀ nínú àdúrà yẹn pẹ̀lú àwẹ̀ yẹn wọ́n decide láti gbà wẹ̀ láti bá Olúwa sọ̀rọ̀ nítorí tiwọn torí àwọn ọmọ torí àwọn ọmọ àti torí property wọn yes. nítorí pé ojú ń tì mí láti béèrè ẹgbẹ́ ọmọ ogun lé ọwọ́ ọba àti ẹlẹ́ṣin láti ṣọ́ wa nítorí àwọn ọ̀tá lé ọ̀nà. olójú tí òun láti dẹ̀dẹ̀ sọ fún ọba pé ẹ bá ń wá sójà tí wọ́n máa gáàdì wa lẹ́yìn ìgbà tá a sọ pé ọlọ́run lágbára ọlọ́run lè ṣe báwo la ṣe máa tún lọ máa bẹ̀bẹ̀ ẹni tó bá lè bẹ̀ ọlọ́run kò nídìí láti bẹ̀ yẹn. àwásà ti sọ fún ọba pé ọwọ́ ọlọ́run wà ọwọ́ ọlọ́run wà ń bẹ ara wa tí í ṣe àfẹ́rí rẹ̀ fún rere ṣùgbọ́n agbára àti ìbínú rẹ̀ ń bẹ ara gbogbo àwọn tí ó kọ ọ sílẹ̀ bẹ́ẹ̀ lé àwa gbààwẹ̀ tí àwa sì ń bẹ ọlọ́run wa nítorí èyí òun sì gbọ́ ẹ̀bẹ̀ wa. mo fẹ́ gbàdúrà fún èèyàn mẹ́ta. I want to pray for three people. we have been praying we have been fasting. o ti ń gbààwẹ̀ o ti ń gbàdúrà. it's the same God Ezra called. ọlọ́run kan náà ni Ezra kéwèé. it's the same God. ọlọ́run kan náà ni. God yesterday today and forever. ọlọ́run kan náà lánàá lẹ́nu àti ti ayé àjọ. they fasted they prayed wọ́n gbàwẹ̀ wọ́n gbàdúrà. and God answered them. ọlọ́run lè dá wọn lóhùn. God showed them the way. ọlọ́run fi ọ̀nà wọn. step by step God told them what. lẹ́sẹẹsẹ ọlọ́run fi ọ̀nà wọn. I want three people. mo fẹ́ èèyàn mẹ́ta. you are here. ẹ wà ń bí. you will be wondering. ẹ ti ń who will rescue me. ta ló máa kó yín who will deliver me from. ta ló máa gbà mí nínú wàhálà yìí. I want to prophesy to your life. mo fẹ́ sọ àṣẹ lẹ́sùn ayé rẹ. three of you come forward. ẹ̀yin mẹ́ẹ̀ẹ́tẹ̀ wá síwájú. mo lólùwà tó gbójúlé. tó lágbára. ayé èṣù ẹ̀ṣẹ̀ kò lè gbà mí lọ́wọ́ rẹ̀ bàbá mo sì mí lé ọ. This is the day that the Lord has made. I will rejoice and be glad in it. This is the day that the Lord, the Lord has This is the day that the Lord has made. I will rejoice and be glad in it. This is the day that the Lord, the Lord has made. In the mighty name of Jesus. I stand by the power of God. If your blessing is in the hand of a wrong person, within the next 24 hours, you get it back. tóun tó jẹ́ tiẹ̀ tó jóore ẹ bá wà lọ́wọ́ ẹni tí ò yẹ kó sí lọ́wọ́ ẹ tó bá máa fi torí ọ̀la olúwa ti gbà padà fún ẹ. In the mighty name of Jesus. Whatever it will take, God will fight your battle for you. Extra prayer to the Lord to show him the way so that he will be safe himself and the children and God show you In the mighty name of Jesus, God will show you the way. God will show you the way. Your joy will be full. Your joy will be full. In the mighty name of Jesus. Ah, I heard something. Masakara Bakasaria. The second command said. Igbákejì ọba sọ pé. If we God himself come back come down. Tọ́lọ̀ fún ẹ̀ bá sọ̀ kalẹ̀ wá. That the problem cannot be solved within. Bókè ṣe ìrìnàjò bẹ́ẹ̀ yẹn. And they, and he was told. Wọ́n dẹ̀ sọ fún. He will see the miracle. Ó máa rí. He will not eat from it. Ọkùnrin jẹ nínú rẹ̀. And that was what killed him. Ohun tó dẹ̀ ṣẹlẹ̀ nìyẹn. I want you to pray. Mo fẹ́ kó gbàdúrà. My mouth will not kill me. Ẹnu mi ò ní pa mí oh lord i believe you. olúwa mo gbà ẹ́ gbọ́. i trust you. mo gbẹ́kẹ̀lé ẹ. arise and help me. dìde kó ràn mí lọ́wọ́. ẹnu mi ò ní pa mí. my mouth will not kill me. olúwa mo gbà ẹ́ gbọ́. god i believe you. mo gbẹ́kẹ̀lé ẹ. i trust you. dìde kó ràn mí lọ́wọ́. arise and help me. ó àdúrà. in jesus name we pray. amen. Jericho wall was standing between the Israelites and their inheritance in promised land. Odi Jericho ló dún láàrin ọmọ Israel àti ogún ogún wọn. But when they called on the Lord. Fún wa tó képe Olúwa. The wall fell. Odi yẹn ṣubú. I want you to pray. Mo fẹ́ kó gbàdúrà. Any hindrance. Ohun tó bá jẹ́ ìdíwọ́ ìdènà. That is standing between me. Tó dúró láàrin èmi. And my inheritance. Àti ogún mi. Today collapse. Ó yá wólulẹ̀ lẹ́yìn. In the mighty name of Jesus. Ní orúkọ ńlá Jésù. Ó yá àdúrà. Prayer. In Jesus' name we pray. Orúkọ Jésù la Enough is enough. Ó ti tó gẹ́. Enough is enough. Ó tó gẹ́ báyìí. You are going to pray that prayer. Wà á gbàdúrà yẹn. You see when curse is coming. Tí ègún bá ń bọ̀. And meet blessing on the way. Tó bá pàdé ìbùkún lọ́nà. Curse will bow. Ègún yẹn máa tẹríba ni. Place your hand on your head. Gbé ọwọ́ rẹ lórí rẹ. I say, O oh Lord. Kó ní Olúwa. I place my hand on my head. Mo gbé ọwọ́ mi lórí mi. Arise and place your hand on my life. Dìde kó gbé ọwọ́ rẹ lé ayé mi. And command my blessing. Kó pàṣẹ command your blessing to my life. àṣẹ ìbùkún rẹ sínú ayé mi. one more time. lẹ́ẹ̀kan sí. o oh lord. olúwa. as i place my hand on my. bí mo ṣe gbé ọwọ́ lórí mi. i want you to place your hand. mo fẹ́ kó gbé ọwọ́ rẹ lórí mi. on my life. sínú ayé mi. command your blessing. àṣẹ ìbùkún rẹ. to my life today. sínú ayé mi lénìí. mo ṣe gbé ọwọ́ lórí mi. as i place my hand on my head. olúwa dìde. god arise. gbé ọwọ́ lé sínú ayé mi. place your hand on my life. o pàṣẹ ìbùkún. and command your blessing. lónìí sínú ayé mi. today to my life. ó yá prayers. In Jesus' name we pray ní orúkọ Jésù la gbàdúrà. owners of evil load. àwọn tó lẹ́rù ibi. carry your load. ó yá gbé ẹrù ẹ báyìí. I reject it. mo kọ̀ in the name of Jesus. ní orúkọ Jésù. one more time. lẹ́ẹ̀kan sí. owners of evil load. ẹni tó ní ẹrù ibi. I reject it. mo kọ̀ carry your load. gbé ẹrù ẹ báyìí. back to sender. padà sọ́dọ̀ tó rẹ wá. in the name of Jesus. ní orúkọ Jésù. ó yá prayers. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la The Syrian soldiers They put an embargo over Sam Samaria. Àwọn ọmọ ogun fi pàápàá lórí Samaria. Nobody can go in. Nobody can go. Kò sẹ́ tó lè wọlé, kò sẹ́ tó lè jáde. But when God decided to send the prophet. Àtọ́lọ́ pinnu láti mú un lọ́bẹ̀. All the enemies scattered. Gbogbo ọ̀tá túká. We are going to pray. A máa gbàdúrà. Every gang up. Gbogbo ìparapọ̀. That is like an embargo on my life. Torí bí pàpánu ayé mi. Scatter them. Ó yá tú wọn ká báyìí father scatter them. bàbá tú wọn ká báyìí. one more time. lẹ́ẹ̀kan sí. o oh lord scatter them. olúwa tú wọn ká báyìí. every gang up. gbogbo ìparapọ̀. every meeting. gbogbo ìpàdé. that is like an embargo. tó níbi pàpà. on my life. nu ayé mi. scatter them. tú wọn ká báyìí. tú wọn ká báyìí. scatter them. tú wọn ká báyìí. ó oh àdúrà. Oh in jesus name we pray. ní orúkọ jésù la gbàdúrà. the israelites go to jericho. àwọn israelites dey be jericho. war was preventing them from going for? odiẹ tí wọn lọ́kọ́ bá wọlé. even when they were by the Red the Red was preventing them. pàtó wọn àti òkun àdó ti wọn lọ́wọ́. that was not the place they are supposed to be they are supposed to be in the promised land. ó yẹ kó wà nílẹ̀ ìlérí ni. so it was the wrong place for some for them to stay there. pé ó ń lòdì fún láti dúró síbẹ̀. but God moved them forward. ọlọ́mú wọn tẹ̀síwájú. we are going to pray this prayer. wàá gbàdúrà yìí. oh Lord. olúwa. if I am a wrong tí n bá wà níbi tí yóò tọ́ nísinsìnyí oh olúwa dìde mú lọ síbi tó yẹ ràn mí lọ́wọ́ olúwa. tó bá jẹ́ ibi tí mo wà lọ́wọ́lọ́wọ́. if i'm in the wrong place right now. ipò tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí. if i'm in the wrong place right now. kì fún ògo rẹ. and it's not to your glory. olúwa dìde. God arise. oya tuntun. relocate me. ràn mí lọ́wọ́. relocate me and help me. oya àdúrà. prayers. in Jesus name we pray. ní Jésù la two more prayers to end it àdúrà méjì sí àwa parí ẹ̀. and they are prophetic. àsọtẹ́lẹ̀ dẹ̀ ni wọ́n. governor lọ sí prison yard. sorry. the governor went to the prison yard. to see the prisoners. ó lọ sí prison governor went to prison láti lọ bẹ̀ wọ́n wò. to see the prisoners there. láti lọ àwọn ẹlẹ́wọ̀n tó wà bẹ́ẹ̀. who have been caged there. tó ti fi síbẹ̀. he asked from this one. ó bèrè lọ́wọ́ eléyìí. what's your situation? kí ló ṣẹlẹ̀ sí wọ. say it's not my fault. ó ẹ̀bí mi. they they told lies against me. wọ́n purọ́ mọ́ mi ni. I didn't do it mi ṣe. he went to another one. ó tún lọ bẹ́ẹ̀ lómìíràn. no it's not my fault. yẹn náà ni kì í ṣe bí mi. it's the work of the enemy. iṣẹ́ ọ̀tá ni. he went to another one. ó tún lọ bá mi. he said it's not my fault. yẹn náà ni kò ṣe bí mi. all of them were saying. gbogbo wọn sọ pé. it's not their fault. kò ṣe bí àwọn. then he got to only one person. ó wá dọ̀dọ̀ ẹnìkan ṣoṣo. that one said. ìyẹn ni. it's my fault. ẹbí mi ni o. what I did was wrong. ohun tí mo ṣe lòdì o. what I want is forgiveness. ohun tí mo fẹ́ ni ìdáríjì the governor said. governor sọ pé. since all other people are innocent. níwọ̀n ìgbà táwọn tó kò mọ wọn wọn mẹsẹ̀. you believe you are the you are a sinner. wọ́n gbà ìwọ gbàgbọ́ ẹlẹ́sẹ̀ ni wọ́n tiẹ̀. you will leave the prison today. ìwà kúrò nínú ẹ̀wọ̀n lẹ́yìn. so that you don't pollute their these innocent people. kí o má bàa with your sin. àwọn tó mọ ìkó má fẹsẹ̀ ìbàwọ́n jẹ́. go back to your house. ìwọ padà sí ẹ. to your wife. sọ́dọ̀ ìyàwó ẹ. not you to infect them. àfẹ́ kó kó bá eléyìí tó mọ yìí. but those who say they are innocent. àwọn tó sọ you want to talk to God to forgive you. o fẹ́ bọ́lọ̀ sọ pé kó dáríjì ẹ. if you are that person. tó bá jẹ́ wọlé nínú. because God has said by this time tomorrow. ọlọ́ọ̀tì ní níwòye ọ̀la. what has been difficult will become easy. ohun tó lè máa rọrùn. if you are that person. tó bá jẹ́ wọlé nínú. move closer to the altar. súnmọ́ pẹpẹ yìí dáadáa. kneel down before God. kúnlẹ̀ níwájú Ọlọ́run. ask for forgiveness. béèrè fún dáríjì ẹ̀ṣẹ̀. because by this time tomorrow. torí níwòye ọ̀la. the story must change. ìtàn yẹn gbọ́dọ̀ yí padà. àkàsà kárìbà kàsárì. ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀. hidden secrets open secrets. ẹ̀ṣẹ̀ tí mo mọ̀ mọ̀ dá ètí mi mọ̀ mọ̀ dá. the sins I did intentionally. Olúwa dáríjì God forgive me. dáríjì mi dáríjì àwọn ọmọ mi dáríjì ẹbí àtàrà forgive me lord forgive my children forgive my family forgive the church. Then finally ask for five things ask for five things finally. béèrè fún márùn ní ìparí ẹ. because by this time tomorrow the story. ẹni wo yóò la ìtọ̀ máa yàtọ̀. ní ìparí ẹ béèrè fún nǹkan márùn. In Jesus' name we pray. Let us sing this song. Ìdè mi já nígbà tí mo rí bàbá. Ayọ̀ mi kún nígbà tí mo rí bàbá. Ara mi lé nílé ìyè sí dẹ̀ra o. Ogun ti ṣe o nígbà tí mo rí bàbá. Two more times. Ìdè mi já nígbà tí mo rí bàbá. Ayọ̀ mi kún nígbà tí mo rí bàbá.

by force I am. In the mighty name of Jesus. For no more stagnancy. No more hindrance. No more embargo. Whether the enemies like it or not, you are moving forward. This time tomorrow, we will be celebrating. Joy of the Lord will be your portion. Miracle of new things will happen. God will do wonders in your life. Otafe otapo, ọ̀tá kọ̀, wàá bẹ̀rẹ̀ wà á ṣàṣeyọrí wà á ṣàṣeyege ojú òní tiẹ̀ àdúrà ẹ̀ ti gbà in the name of the Father and the Son and the Holy Ghost we are all blessed in Jesus name we pray amen amen and amen three powerful hallelujah one two Jesus hallelujah hallelujah hallelujah clap for Jesus. àtẹ̀fún Jésù. The Lord is good. All the time. Remember that the prayer still continue tomorrow. Wọ́n ti bí àdúrà yẹn And the fasting is still on. Àìwẹ̀ yẹn náà dẹ̀ tẹ̀síwájú. The first two weeks is normal fasting. Ọ̀sẹ̀ méjì àkọ́kọ́ ọba ṣe máa ń gbà. Third week will be white fasting. Àwẹ̀ funfun. Which we start next Monday. White fasting. Àwẹ̀ funfun. We start next Monday. Thank you for listening to this power field message. For prayer and counseling, call 080 330 72923. Join us every Sunday. 8.30 a.m. at 1 stroke 3 Samuel Ajakaye Street beside Total Philly Station, Abuli Egba, Lagos. To listen to more messages, go to www.youtube.com slash Pastor Bamiro FICM. Stay blessed.